bàbá mi mo kí yín ọlọ́run ò ní dójú ti gbogbo wa lórí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá jákèjádò àgbáyé òun ló fà á tí mo ṣe tún sáré jáde wá kí ẹ̀yin tí ọlọ́run yàn láàyò láti máa bá mi rìnrìn àjò ní gbogbo ìgbà tí n bá ti wà lórí afẹ́fẹ́ kí ẹ kàn gbìyànjú kí ẹ bá mi fòye gbé tí ọ̀nà bá dẹ̀ wà sí ẹnikẹ́ni láàrin wa tó bá lè fi ṣe àtúnṣe kò bá dára kó tètè ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò ní gbà wá lásìkò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ léèní kò ní gbà wá lásìkò ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sọ kò ní gbà wá lásìkò rárá mi ò ní pẹ́ mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ díẹ̀ ni ṣe rí òwe ńlá ni ọ̀rọ̀ Ilé Ifẹ̀ ló ń pa fún ọba wa your royal highness sir ká dúpẹ́ lórí bàbá kírùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ kílẹ̀kẹ̀ kó pẹ́ nínú bàtà ẹsẹ̀ yín kẹ́sìn ọba kójó kó pẹ́ èmi ò dìtẹ̀ mọ́ bá mi ò jẹ́ bá wọn yájú sọ́ba kì í wá ṣe ọba Ifẹ̀ nìkan ní òwe yìí kì í ṣe ọba Ifẹ̀ nìkan ní òwe yìí ló lọ bá o ó lọ bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá òwe yìí lọ bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá tó bá lè mú kí wọ́n máa sọ òkò àṣìtánì sínú ààfin tí ọba òdẹ ní orí ọ̀fẹ́ láti dá wọn dúró títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ pé mo dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ìyá mi lábẹ́kúta o ọmọ ilé Ifẹ̀ ni mí ibi ojúmọ́ sí mọ́ wá ọlọ́rẹ́ agogo ó yà mí lẹ́nu o ìlú tó jẹ́ wípé ọjọ́ kan péré ni wọn kì í fi rántí àwọn alálẹ̀ ṣé bẹ́ẹ̀ náà wá ní àwọn alálẹ̀ lọ́sẹ̀ wá gbọ̀pọ̀ tó débi wípé wọ́n dáná sun ilé òòṣà òwe ńlá ni ṣé bẹ́ẹ̀ náà làwọn tó dáná sunlé òòṣà yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe lágbára tó ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ju ọlọ́run lọ ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ju alálẹ̀ lọ òwe ńlá ni òwe ńlá ni mo gbọ́ brọ́dà mi kan wọ́n sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí wọ́n làwọn kàn fi sọ fún yín ni pé kẹ́ ẹ fura sà pé tó bá ní nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe kẹ́ ẹ ti padà sí díẹ̀ tó bá dẹ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ ẹ ṣe tẹ bá ti ń ṣe ẹ lọ fílẹ̀ sà. bàbá tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi ń júbà orí adé o kò sí ẹ̀dá alàyè kan tó sọ̀rọ̀ sí yín rí tínú mi dùn sí. gbogbo àwọn tó ń tẹ̀lé mi pátápátá ló dẹ̀ lè sọ torí pé aṣojú elédùmarè orí àga aṣojú elédùmarè orí ẹ̀lẹ́wà yẹn. dádì ṣe rí àwọn nǹkan kan bẹ nínú ayé yìí tí àwọn ẹni àṣetánì tó fi máa ń kíìpù èèyàn bí sí. ìran Yorùbá kọjá ìran tí òyìnbó lè kó lẹ́rú o àṣìṣe ńlá tí àwọn bàbá ńlá wa ṣe òun ló jẹ́ kó rí wọn kó lẹ́rú ẹ máa gbọ́ mo ń gbọ́ program kan lẹ́nujọ́ mẹ́ta yìí sìn sista wa kan sọ wípé òyìnbó kan tún ti ní interest lórí adé adé ọba Ọ̀yọ́ adé ìṣẹ̀ǹbáyé pé láti ìgbà tí bàbá ti gbéṣẹ̀ wípé adé ìṣẹ̀ǹbáyé wọn ò rí ọba kan tó ló ṣaláìsí lẹ́nujọ́ mẹ́ta yìí pé mọ́tò ẹ̀ lọ lásídẹ̀ǹtì wọ́n ní ọba alágbára kan nílẹ̀ Yorùbá wọ́n ní kì í ṣe ojú lásán ni mọ́tò ṣe lọ lásídẹ̀ǹtì gẹ́gẹ́ bá a ti ń gbọ́n wọ́n ròyìn débi pé àwọn tí wọ́n wá sáàfin tí wọ́n fẹ́ wá jí adé ìṣẹ̀ǹbáyé gbé ìgbà tí wọn ò rí adé ìṣẹ̀ǹbáyé tí wọn ò dẹ̀ rí kábíyèsí ló jẹ́ kó ìgbà tí wọn ò rí kábíyèsí gbé tí wọn ò dẹ̀ rí adé ìṣẹ̀ǹbáyé jí gbé ló fà á tí wọ́n fi kó àwọn ìyàwó ọba in fact sísítà wa tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú rìsáàcì wọn tí wọ́n láwọn méèkì wọ́n ròyìn débi wípé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó dàbẹ̀ ni pé nẹ́tíwọ̀kì yẹn ń lọ ń bọ̀ àbẹ́ tó ti fẹ́ fúláàgì yẹn ni ẹ̀yin ọ̀tá òdodo ọlọ́run á mú yín o sísítà ìròyìn débi wípé mọ́tò tó láksidẹ̀ntì yẹn ojú lásán kọ́ pé ẹni tó mọ ni ló ń ṣe ni tó bá lè mú kí wọ́n kó àwọn baba ńlá wa lẹ́rú ṣèbí àwọn tó súnmọ́ wọn náà ló tà wọ́n ṣèbí àwọn tó súnmọ́ wọn náà torí owó àwọn ló sọ weak point tẹ́ bá rẹ̀ ti lè sọ weak point alágbára kò sí nǹkan tí alágbára lè ṣe. ládùúrú ìyà tí wọ́n ròyìn pé wọ́n fi jẹ àwọn ìran wa lẹ́yìn tí wọ́n kó wọn lẹ́rú wọ́n padà gbé Quran àti bíbélì wá fún wa Quran àti bíbélì tó dẹ̀ gbé wá fún wa yìí wọ́n jẹ́ kó yé wa pé ká máa hùwà bí ọmọ ọlọ́run ká máa ṣe bí ẹrú ọlọ́run right ṣé ó yẹ kí ẹrú ọlọ́run lọ sọ̀kù sí orórì àwọn baba ńlá kù bàbá ẹ̀ ṣé ó yẹ kí ẹni tó lóun ẹrú ọlọ́run ọmọ ọlọ́run kó lọ sí orórì àwọn baba ńlá kù bàbá ẹ̀ kó lọ sọ̀kù ńgbà tẹ́ mọ̀ wípé ẹ ti fẹ́ parí ẹ ti fẹ́ ṣàṣeparí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe nílẹ̀ yorùbá ẹ wá lọ sí orórì ìrandíran yín ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá láàrin wọn orórì ìrandíran yín torí àti jẹ kílọ̀ ò bá fún yín kí ni wọn ò bá fún yín ẹ wá lọ sí orórì ẹ lọ dúró sẹ́nu géètì ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀kù débi pé wọ́n dípò òṣà kan tún wà òṣà kan wà tẹ́ ẹ tún ṣàgbákò ẹ̀ lọ́nà ọlẹ́ tún dáná sun njọ́ <laughs> ta bá bú olúwerí kọ́ lolúwerí ń jà o ìyẹn ogún ọdún a máa gbóná. No ló fi dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ tó ń jẹ̀yà káàkiri lé ní ní abroad nílé lókè òkun káàkiri ọ̀pọ̀lọpọ̀ nísinmi iṣẹ́ tẹ́lòmíì ṣe ẹlòmíì ò ṣe tó ó ti jèrè púpọ̀ ìyà tí àwọn bàbá ẹ̀ tí wọ́n wá fún ni o ìwùwà tí àwọn bàbá ńlá kù bàbá ẹ̀ tí wọ́n wù kalẹ̀ ni o ohun tí wọ́n ń dẹ̀ ń fẹ́ ṣe à ń gbọ́ fìrìfìrì à ń gbọ́ fìrìfìrìn wípé àwọn kan fẹ́ sọ ilẹ̀ wa wọ́n fẹ́ sọ di ẹlẹ́sìn kan kò ní ṣeé ṣe fún yín o kẹ́ gbìyànjú ju bẹ́ẹ̀ lọ ẹ ò ní rí ṣe kẹ́ ẹ sá sẹ́yìn òṣèlú ju bẹ́ẹ̀ lọ ẹ ò ní rí ṣe o ọlọ́run ò ní fún yín ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá ló ń jẹ ìjẹkújẹ tẹ́ ló ń gbowó tí ò yẹ kẹ́ gbà tẹ́ ló ń gbèsè ẹ̀yìn wọn yìí lágbára ọlọ́run ìbànújẹ́ ti bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí ohun tí mo kàn fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́jọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá òun ni wípé tẹ́ ẹ bá kàn ń sùn tẹ́ ẹ ń jí tẹ́ kàn ń pariwo kiri lórí social media kò lè ran nǹkan tó wà nílẹ̀ yìí lọ́wọ́ o kò lè ran nǹkan tó wà nílẹ̀ yìí lọ́wọ́ rárá nǹkan tó lè ọ̀pọ̀lọpọ̀ a máa pariwo kí ọba gbà wọn o kọba gbà wọn o ọba gan gbà mí ọba gan lè ti há tọba ò ní lè sọ̀rọ̀ ló fi jẹ́ pé kò ń ṣe nǹkan gidi kọ́ máa fi awo lọ ẹ́ pé wá ṣawo wá ṣawo awo tó ò ṣe nídìílé ẹ awo tí ẹ bí ẹkàn ò ṣe rí awo tó ò mọ̀ díẹ̀ tọ́ kò wá ṣe tíwọ́ náà lọ ṣe toro fẹ́ bùgà ó fẹ́ gapá apá orí burúkú tó lọ ń ga kiri tó sì máa kán dànù lójijì ẹlòmíì wọ́n ti fi ṣàwo kó máa pa ìran ẹ̀ kó máa pa ọmọ ẹ̀ lọ kó máa dáná sunlé ẹ̀ kó máa kó máa kó máa ṣe tí ò tọ́ fáwọn ìyàwó ẹ̀ lójú ẹ̀ kó gbọ́dọ̀ sọ̀rọ̀. òun ló mú àkọ́lé ọ̀rọ̀ yẹn wá lọ́sàn-án yìí tí mo fi sáré ṣe short video yìí fún gbogbo ọmọ Yorùbá ṣé ò gbàgbé message tó jáde nígbà kan wípé bí ọba Ọ̀yọ́ ti gbésẹ̀ àjèjì ni wọ́n máa fẹ́ jẹ́ kó jọba Ọ̀yọ́ tẹ́ bá dẹ̀ ti gbà Yorùbá Yorùbá wọ̀ wàhálà mẹ́sẹ̀gì yẹn mi ò tí ì kúrò lórí ẹ̀ o òní mo tún tún sọ yìí mẹ́sẹ̀gì yẹn mi ò tí ì lórí ẹ̀ o òní mo tún tún sọ yìí wọ́n fẹ́ kí àjèjì ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti gorí àga kó gorí àga nílùú Ọ̀yọ́ kó tó di pé bàbá Muyideen Bello sọ̀rọ̀ sáwọn afọbajẹ lọ́yọ̀ọ́ tó padà díṣu atayanyan ẹ̀yin tẹ́ bá tẹ̀lé mi dáadáa ẹ rí pé mẹ́sẹ̀gì yẹn ti jáde ti pẹ́ pé kí àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ kó kíyèsára pé wọ́n negotiate lórí wọn lọ́wọ́ tẹ́ bá ti gbà ìrandíran yín ó máa parẹ́ ni o ibi gíga ni wọ́n ti ń negotiate bọ́ o mo fẹ́ lè sọ pé ẹ̀yin ni gbogbo àgbáyé ń dúró dè tẹ́ ẹ bá ti lè fail ẹ ò lè bá mọ́. gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ àti gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo fi àsìkò yìí mo fi pè yín mo fi bẹ̀ yín gbogbo ọ̀nà tó bá lè ná wa gbogbo nǹkan tí a bá lè sà nípa àtagbára ọ̀dọ̀ wa nìmọ́lẹ̀ ti tàn fáyé ẹ̀yẹ́jà tanra wa jẹ aáwọ̀ tó wà láàárín ẹni tó lọ bu òbòkun wá àtẹni tó bá dé fún kó tó dé ẹ jẹ́ kó dópin lórí tiwa nǹkan tó ń da Yorùbá láàmú ni nǹkan tó dẹ̀ ń da ayé láàmú rèé a ti máa yé ẹyin tó yẹ kó yé lẹ́yìn tẹ́ bá gbọ́ tán tẹ́ bá súnmọ́ àgbà tẹ́ gbọ́ sítórì mi ò tí ì ṣetán àti jáde o ẹ gbogbo yorùbá ń lọ yorùbá fẹ́ dúró yorùbá fẹ́ ṣe kinní kan táwọn èèyàn wá ń ṣe káàkiri kó lè ràn kankan bọ́ ṣe máa ma ṣe politics inú ẹ̀ náà ni máa make owó máa ṣoríṣiríṣi máa gbéyàn kan dìde máa gbéyàn kan ṣubú máa jẹ ẹnìkan lẹ́sẹ̀ máa ti ẹnìkan ṣubú bọ́ ṣe máa máa bá lọ lélẹ̀ torí pé kí ni ìpìlẹ̀ ìpìlẹ̀ tí ìpìlẹ̀ bá ti wó kò sí nǹkan tẹ́ lè ṣe lórí ẹ̀ abọ́rọ̀ mi rèé o mò ń padà bọ̀ mò ń lọ mi ò tí ì dé tí n tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀ yìí tó bá fi lè ṣe bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá kò sẹ́ni tó safe kò sí ẹni tó safe ẹ rí i pé up till now ọba gan sì dákẹ́ gbogbo èèyàn dákẹ́ torí pé àwọn tó lọ jẹ́ṣẹ́ yẹn wọn ò jẹ́ iṣẹ́ ara wọn ṣé ò gbàgbé abíyẹmí ní wòlíì ni èmi ń ṣaláwo èmi ò dẹ̀ kí n ṣe oníṣẹ̀ṣe ṣùgbọ́n mo gbà fáláwo mo gbà fún oníṣẹ̀ṣe mo gbà fún mùsùlùmí láwọn tó gbòòtítọ́ dání láwọn tó ṣe funfun láàrin wọn ẹ gbọ́ mi dáadáa àwa tako àwọn tó ń fi awo òkùnkùn tó fi ń balẹ̀ ayé jẹ́ tó fi ń dalẹ̀ ayé rú o ẹ̀mí lọ́run tako onímájẹ̀mú tako àwọn alálẹ̀ tako ohun táwọn alálẹ̀ ń ké káàkiri lọ́wọ́ tá a wà yìí ni pé ìyà tí àwọn ọmọ àwọn jẹ́ ti tó torí bá a ti ń lọ là ń padà wá sáyé ṣé ò mọ̀ ni àwọn alálẹ̀ gan fẹ́ padà wọlé ayé ṣùgbọ́n tó ń bá ń lẹ̀ yìí ó yàtọ̀ sí plan wọn ó yàtọ̀ sí nǹkan tó ń rí tẹ́lẹ̀ wọ́n ti ríra wọn fẹ́ wá túnlé ayé ṣe why tẹ ṣe fi ni wọ́n lára ẹ ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ kó wọlé. ẹ jẹ́ kó wọlé kó wá túnlé ayé ṣe wọ́n ti rí ibi tí wọ́n ti ṣubú wọ́n dẹ̀ fẹ́ padà wá ẹ yé dí wọn lọ́wọ́ àsìkò ti tó àwọn alálẹ̀ fẹ́ gbèjà ara wọn. Elédùmarè dẹ̀ ṣetán láti fi agbára àṣẹ tì wọ́n lẹ́yìn. We shall meet again. One love keep us together. Thank you for your time.